kó wá sọ tó ń sọ lẹ́yìn mi lórí fóònù lójú mi kó wá mọ bí ṣe ń lọ kó wá bí ṣe ń lọ wọ́n gbá ẹ ní etí thirty two wọ́n gbá ẹ ní etí thirty two <laughs> ah, kí ni airpod etí rẹ airpod etí rẹ yóò jábọ́ lẹ́ẹ̀ báyìí tó bọ̀ yọyú. ẹ ní mi gbàgbọ́ burú nìyẹn èmi ò gbàgbọ́ burú àti ah, gbàgbọ́ burú tó bá sọ̀rọ̀ lórí Facebook ọ̀fẹ́ lóhùn ọ̀fẹ́ lóhùn online ló wà online ló wà ó lè sọ bó ṣe wù ó lè sọ bó ṣe wù ojú òpó ló wà but pé ó fẹ́ sọ pé èèyàn ni jẹ́. o lè sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. o lè sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. come to me. wá sọ́dọ̀ wa. má tiẹ̀ wọlé wa wá. má tiẹ̀ wọlé wa. wà á ní location kó sọ fún pé location ibi tí mo. ibi tí mo wà rèé o mọ wulẹ̀ wéṣẹ̀ owó rẹ mọ wéṣẹ̀ owó mọ wọ̀kadà mọ wọ̀kadà àwa wà á bá ẹ ó ti tán. ẹgbẹ́ ẹgbẹ́ mo fẹ́ ká ẹ mọ̀ pé o lè sọ̀rọ̀ ni o lè sọ̀rọ̀ ni ìka ló sọ ọmọ tó ní sọ mí mọ́. ìka ló sọ ọmọ ní sọ mí mọ́. problem tí mi sì ní. inú problem tá a sì ní. kọlù jẹ kan. kọlù jẹ kan àìlà lọ. mo rí sí fúláyé. a bá rí sí fúláyé. kọlù jẹ kan. kọlù jẹ kan so ibi tí a bá ti lè rí yẹn pé. tí o lè ríbi rest. o lè ríbi rest. àti làbáríire. àti làbáríire. àti làbáríibu. àti làbáríibu. onígbọ. onígbọ kan bẹ. sẹ́ẹ̀tì orí facebook. sẹ́ẹ̀tì orí facebook. ẹnìkan bu yín. ẹnìkan bu yín. eré ibu yìí wọ. eré ibu yìí wọ. ọ̀rẹ́ tó yìí rí. ọ̀rẹ́ ọ̀rẹ́ tó yìí rí. ọ̀rẹ́ tó yìí rí. abẹ́tí bá ń bu mi. abẹ́tí bá ń bu mi. gẹ́gà gẹ́gà bu mi o náà bu tiẹ̀ bẹ́ẹ̀ nù. o náà bu tiẹ̀ bẹ́ẹ̀ nù. èmi ti nǹkan àwọn èyí jẹ mi lójú. nǹkan báyìí já àfa lójú ìwọ ní èmi ni báyìí ní fèrè ń fẹ́ báyìí kò kò dó báyìí kò dó báyìí wàá mọ̀ pé ayé pé méjì wàá mọ̀ pé ayé pé méjì o da mọ. ìwọ ni èmi ni èmi rè ìwọ ni ẹni mi mọ kó burú nù. ẹni táwọn bá mọ kó burú nù. èmi lè síbẹ̀ fún yàn. àwọn lè síbẹ̀ fún yàn. ké ẹni tí mi bá jẹ bá jẹ ń jà kó sọ fún mi kí wọ́n bá wọn bì kan. àwọn bò ń bì kan a lọ bọ́ ń bẹ̀ one on one. wàá lé ok sọ fún mi náà kí n ju èbú a, mo wà fún. wàá sọ tó ń sọ lẹ́yìn mi lórí fóònù lójú mi kó wàá mọ bí ṣe ń lọ. kó wàá bí ṣe ń lọ. wàá gbá ẹ ní etí thirty two. wàá gbá ẹ ní etí thirty two. Ah, kí ni airpod etí rẹ. airpod etí rẹ yóò jábọ́ lẹ́ẹ̀ <laughs> ẹni tí burú nìyẹn ẹni tí burú àti gbà kó burú tó bá sọ̀rọ̀ lórí facebook ọ̀fẹ́ lòun ọ̀fẹ́ lòun online ló online ló o lè sọ bó ṣe wù ẹ́ o lè sọ bó ṣe wù ẹ́ ojú òpó ló wà but pé o fẹ́ sọ pé èèyàn ni èèyàn ni ẹ́ o lè sọ lójú ọlọ́rọ̀ o lè sọ lójú ọlọ́rọ̀ come to me wá sọ́dọ̀ wa má tiẹ̀ wọlé wa wá má tiẹ̀ wọlé wa wà ní location kó sọ ma pé location ibi tí mo wà rèé o mọ wulẹ̀ wẹ́sì owó rẹ. mọ wẹ́sì owó. mọ wọ ọ̀kadà àwọ̀ wà á bá ẹ. àwọ̀ wà á bá ẹ ó ti tán. ẹgbẹ́ ẹgbẹ́ mo fẹ́ kí wọ́n mọ̀ pé o lè sọ̀rọ̀ ni. o lè sọ̀rọ̀ ni. o ìka ló sọ ọmọ tó ní sọ mi mọ̀. ìka ló sọ ọmọ tó ní sọ mi mọ̀. ọjọ́ tí bá mọ sọ́wọ́ báyìí. tá a bá mọ sọ́wọ́ báyìí. èhó la. ṣé wọ ni. ṣé wọ ni náà yín. kọ́lọ́ bàtà wa kó o bu wa ẹ bọ̀ létí rẹ ẹ bọ̀ létí rẹ yóò ti jábọ́lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ àwọn tó ń pè yẹn pé wọ́n ti ń bu yín o wọ́n ti ń bu yín o o rí mi kankan o rà àbá pè yẹn ẹ tó kí mo bísì àbá bísì kí n lọ kí mo fẹ́ máa jókòó máa sọ̀rọ̀ pé fẹ́ búyàn nísìn ẹni tí búmi náà kò ríṣẹ́ ṣe ni kò ríṣẹ́ ṣe ni tó bá níṣẹ́ kò ní ráyè tèmi yóò kọ́ lọ yanjú ètò fẹ́ ṣe náà èyí mi èmi ó pọ̀ wájú mi mo tún kó Nàìjíríà báyìí so ṣe eh, eh, ti eh, ẹni tí o relevant ni máa sọ̀rọ̀ rẹ̀ ẹni tó ń wò oríṣẹ́ ṣe o fẹ́ dá mi dúró nù ó fẹ́ dá mi dúró nìyẹn ẹnìkan ló kọrin gan ó ní ẹ má dá mi dúró dúró èmi náà máa bọ̀ lówó lówó. ó fẹ́ dá mi dúró nù yẹn. àìsí afọlójú kòkòrò ni. àìsí afọlójú kòkòrò ni. wàhálà ń bọ̀ láti tí ń gbé àwọn láti nàìjíríà. láti nàìjíríà. táwa dé ibi láti máa ń ta mọ́tò. láti ta mọ́tò. wọ́n ní ibi ọ̀dọ́ tèmi ni. ibi ọ̀dọ́ tèmi ni. tí mo ti ń ta mọ́tò. tí mo ti ń ta mọ́tò kìíní stáǹdì wọn. kìíní stáǹdì wọn. àwọn ọkọ̀ ńláńláńlá. àwọn ọkọ̀ ńláńláńlá. nínú pọ̀. nínú pọ̀. ó wà ń bẹ̀. mo ti ráyè ìjọba tó fi hàn kíní kan ẹ máa kíní kan ẹ máa dọ́gba gba èmi sọ̀la. àwa kọ́. mo ti ráyè nọ́nsẹ̀nsì. àti ráyè nọ́nsẹ̀nsì. Ah. mo ti ráyè mo ti rí yẹn mú lọ tèmi ní ẹ̀sán àwọn àmọ́ ẹ eh, tún wáyé lórí èmi lọ tèmi nù èmi ráyè kí ni ọlọ́gbọ́n mi àgbẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ gbà ní ọwọ́ máa kí ló kẹ́ mi kẹ́ mi nọ́nsẹ̀nsì. nọ́nsẹ̀nsì èmi ẹni tó lówó kì í fíríkì ẹni tó lówó kì í lówó sẹ́mi fẹ́ lówó ni sẹ́mi sọ kí fẹ́ lówó. aṣọ ọgbà fẹ́ lówó. ètò mò ń ṣe iná ní priority mi. ní priority wa. tí n bá rí lè ṣe mọ́ ni mo yin fìtínà dé. wàhálà dé. tí n bá lówó lọ́wọ́ èèyàn kankan ò lè fa ìlówó challenge èèyàn kankan ò lè fa ìlówó challenge wa. so kéwù mọ̀ lé wa. kéwù mọ̀ lé wa. dáwà náà ṣe lé wa. dáwà náà ṣe lé wa. àkọ́mọ kéwù wa. àkọ́mọ kéwù wa. so lẹ́yìn eléyìí lẹ́yìn yẹn. gbẹdọ̀ ogo ebi ẹ e, e, e, rọkọta gun ni. ẹ rọkọta gun ni. òṣèré tayín. òṣèré tayín. òṣèré tayín. ẹ mọ̀ wá dáadáa. ẹ mọ̀ wá dáadáa. ọlọ́run wà kẹyìn ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀. ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀. bá a ṣe fojú dá yín sípẹ́ ẹ jẹ́ ọlọ́run ó ṣe yín bẹ́ẹ̀. ọlọ́run ó ṣe yín bẹ́ẹ̀. iná àtẹ̀ iná. iná àtẹ̀ iná ká. ẹnìkan tóun èyí jáde rárá. ẹnìkan tóun èyí kì í jáde rárá. èmi gẹ́gẹ́ tí mo ti dàgbà mo mo mo tí wọ́n sọ pé mo rí ẹni yẹn nífẹ̀ẹ́ tẹ̀ báyìí pé tí ń lọ tí ń bọ̀ láàrin agbájì báyìí láàrin agbájì báyìí bóyá ló tẹ̀ mẹ́wàá bóyá ló tẹ̀ mẹ́wàá ó kà sí wíńdò ni. ó kà sí wíńdò ni. ẹyin wọnú. ẹyin wọnú. oye àwọn ẹni wọlé ni pàdúrẹ́. tẹnumọ́. pàdúrẹ́. pàdúrẹ́. ó ní ìdókòwò bandiri bandiri ni kíni. bandiri ni. ó bá tún lu ó ẹ̀mí rẹ mọ́. ó lu ẹ̀mí rẹ mọ́. Mm. kò pẹ́ kò tọ́sẹ̀ kan ẹnu kò gbá kò kọ́sẹ̀ kan ẹni yẹn bá kú. kò lù ú o. kò lù ú o. kò lù o. kò lù o. ó fẹ́ break record pé jẹ́ ń lulu kíní kan wọ́n ní wọ́n lu ọbí jẹ́. wọ́n ní tani lulu. tani lulu. olú yẹn mi ìwọ tani. ìwọ tani. pa ìlú yẹn. pa ìlú yẹn. tọ́ba lu ó lu ẹ̀mí rẹ mọ́. ó lu ẹ̀mí rẹ mọ́. a agbájì ló lùlù wọ. agbájì ló kò tí ì wọnú àgbájì o. kì í wọnú àgbájì o. àtìlẹ́mọ̀jọ́ ni ti ń bọ̀. àtìlẹ́mọ̀jọ́ ni ti ń bọ̀. ẹ ti rántí. Hmm ilé mọ̀jọ́ ní ti ń bọ̀ ilé mọ̀jọ́ ó gba kọ̀rọ̀ òun kọ̀rọ̀ yẹn ó fẹ́ wọ inú àgbàjì lọ ó fẹ́ wọ inú àgbàjì gángan ẹ̀ńtọ́ wíńdò kékeré báyìí ni wíńdò kékeré ni ó sì ni wọ́n ná òun ni tani lulu tani lulu <laughs> ó pa lù bẹ́ẹ̀ ni ó pa bẹ́ẹ̀ ni o ibi tí mo yé ti lulu làgbàjì ibi tí mo yé ti lulu làgbàjì téèyàn bá dẹ̀wò yóò dẹ̀ tán bá dẹ̀wò yóò dẹ̀ tán kan àwọn àbáyọ̀ máa kí wọ́n lọ́nba kẹ́wọn. ọlọ́ba kẹ́wọn wọ́n á pe gbogbo àwọn alábàájì pé àwọn ọmọ wa tí wọ́n ń gbọ́ kínní barista kankan yìí kí ló bá tán ní sẹ́fẹ́ ẹ̀ tó máa ń ṣe kó máa bí kankan wọ́n ní kọ́lọ́ pé díje wa wọ́n máa gbé bí barista sí wọn ní ìlú náà ni wọ́n ń lù yẹn ìlú náà ni wọ́n ń lù yẹn àfira kọ́lọ́pá kọ́lọ́pá láfira. àwọn aṣọ gbogbo nǹkan di ẹ̀yìn agbájì. àwọn aṣọ gbogbo nǹkan di ẹ̀yìn agbájì. ẹ̀yìn agbájì lọ́hùn. ibi tí wọ́n ti lùlù. ibi tí wọ́n ti lùlù. tí wọ́n bí ajá ajá máa ń ṣìnà wà báyìí gbàmí. yóò máa bẹ̀ bẹ̀ eré gidi eré gidi yóò sọ̀rọ̀ kẹ́bi tó ń wọ̀ yìí tó ń wọ̀ yìí kì í ṣe máa mọ́nu. iná ni. oko ni. ọmọ ilé wọn ló kọjá gbogbo. oko ńlá gidi. àgbàjì. Ah, àgbàjì ọmọ abẹ gangan ni wọn. ọmọ abẹ gangan ni wọn. níyà tó máa sọ yóò gangan bí kàdínyà gan tó ń yẹpẹrẹ wọn gan ni. yẹpẹrẹ wọn nìyẹn. kọ́ máa kọ́ máa pe alábìlọ́mọ mọ́ká. kọ́ máa pa alábìlọ́mọ mọ́ká. Ah. ṣé ó tún nídìí àwádìí ni. ó tún nídìí àwádìí ni.